بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف والله وبا أطرى صلاة فوى النبي ومحمد وأرى إلي النبي وصحابة عليه gbẹ̀nití ó ń tẹ̀lé ìlànà nábi tó fi di ọjọ́ gbìndé alkiyama abẹ́lọ́n kò fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kò fi kárí gbogbo wọn gbọ́wà tí a ń gbé ètò àdínà ó sọ̀rọ̀ ní gbogbo alákíwá pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ nípa taqwallah ìbẹ̀rù ọlọ́run ọba òun náà ni mò ń bá lọ bí ìgbìnlá mò ń pé bóyá lónìí náà ni màá fi ètò àbí ọ̀rọ̀ nípa ìyẹn màá fi rọ̀ síbì kan so bóyá tó bá tún di ní ìgbà mi ọ̀rọ̀ mọ àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn ẹni tí ń bẹ̀rù ọlọ́run àbí tí ẹ bá wo ọmọlàkejì yẹn rí pé alágbájá yìí ó sì ọba tòun náà ni nǹkan tí a ń pè ní kí ọjọ́ ni tí ó máa ń pàtàkì àwọn nǹkan àmì tí ọlọ́run ọba fi sílẹ̀ fún wa nínú ẹ̀sìn wa tó rí pé nìyẹn máa tó ń jẹ́ àmì ẹ̀sìn ọlọ́run ọba lórílẹ̀ ayé àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ni kí ni túmọ̀ rẹ̀ òun náà ni nǹkan tí wọ́n rí pé nǹkan ẹ̀sìn eléyìí kí wọ́n mọ̀ fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú un kí wọ́n rí pé nǹkan tí anábì ní ká ṣe léyìí kí wọ́n mọ̀ fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú un kí wọ́n rí pé yẹn ka nǹkan yẹn kún so àpẹẹrẹ yẹn ìmọ̀ mọ̀ pé alágbájá yìí olùbẹ̀rù ọlọ́run ni olúwa bá ní ẹ̀nu suratul hajj ayah thirty two ọlọ́wọ́ bá ní zalika wa man yu'azzim sha'a'irallahi فإنها من تقوى القلوب الله bá شريان ṣẹ́rí ẹni tó bá máa ń gbé tóbi àwọn nǹkan tó ń jẹ́ àmì ọlọ́run ọba tó máa ń pọ́nlé tó máa ń pàtàkì rẹ̀ olùwà ní irú ènìyàn o àpẹrẹpẹ nìyẹn ní ìbẹ̀rù ọlọ́run ọba nínú ọkàn ni òun náà ni pé nǹkan tọ́lọ́run bá ní á nǹkan ẹ̀sìn eléyìí ní ọ̀pọ̀ nǹkan yẹn lé ṣùgbọ́n lápòjú ẹni ní ṣàáìrọ̀ lọ òun náà ni tí irú àsìkò irun lápèjúwe wọn ṣàárẹ̀ díìnì ní àpẹ àpẹẹrẹ ẹ̀sìn wa ni kí wọ́n pàtàkì rẹ̀ kí wọ́n pàtàkì àsìkò yẹn sí wàrà àwọn àpẹẹrẹ tó wọ́n fi mọ̀ pé aláwájá yìí olùbẹ̀rẹ̀ lọ́nà àbí táwọn àbí àsìkò hajj àwọn nǹkan tó wà níbẹ̀ tó kí wọ́n pàtàkì àti ṣe àwọn iṣẹ́ yẹn tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tó lọ́nà bá ní kí a ṣe kí wọ́n pàtàkì nǹkan yẹn ẹ̀rí al-Qur'an ní àwọn àpẹẹrẹ ẹ̀tọ́ wa ni kí wọ́n pàtàkì rẹ̀ kí wọ́n ráyè kí wọ́n pọ́nlé sọ̀rọ̀ àwọn nǹkan báyìí àpẹẹrẹ tó fi máa ń mọ̀ pé olùbẹ̀rù ọlọ́run wa ni èèyàn tó mọ́ parí tìyẹn síbẹ̀ yẹn. so nípa ọ̀rọ̀ èyí tí wàá tẹ̀lé òun náà ni kéèfà yẹni muhakkiki taqwa Allah tí wọ́n bá fẹ́ rí ibi tí wọ́n fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ìyẹn fẹ́ jẹ́ ọlọ́run ẹ̀rí pé àwọn ìròyìn wọn náà ni mo mú wá láti jó ní ìpínlẹ̀ tó ń kà yẹn àmọ́ ìwọ gẹ́gẹ́ wá fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọ̀nà wo lè yẹn ó rìn ṣẹ̀mọ̀ èèyàn fẹ́ jẹ́ mùsùlùmí ó wọnú islam ni èèyàn wọnú islam èèyàn fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba so kí ni àwọn nǹkan tí èèyàn ó gbé ìgbésẹ̀ wo lè yẹn máa gbé kí làwọn nǹkan tí èèyàn ó ṣe sùmọ́ra ka bíi díẹ̀ fún wa tí n bá ti wá ka tán bíi ìdìnnìlá mo fẹ́ kí kọ́ọ̀lù kí ó pọ̀ dáadáa lẹ́nu kó pọ̀ dáadáa lẹ́nu bíi ìdìnnìlá afáwa tí a bá pè àmọ́ kájú kò di ní àsìkò náà náà o sọ àkọ́kọ́ nínú tí èèyàn máa fi ń jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí èèyàn máa fi ń rí ìbẹ̀rù ọlọ́run òun náà ni ittiba'u awamirillah wa awamiri rasul sallallahu alayhi wa sallam ní kí wọ́n máa tẹ̀lé àṣẹ tọ́lọ́run bá bá pààyàn tọ́lọ́run bá ní ẹṣin nǹkan báyìí ànábì ní ẹṣin nǹkan báyìí kí wọ́n máa tẹ̀lé kí wọ́n máa ṣe so àkọ́kọ́ ara tí ẹ̀wọ̀n fi ń jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ẹni tó bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run tó ń tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam àkẹ́nìyàn mọ̀ pé òun náà ti wà nínú ẹni tí ọjọ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba nìyẹn. tó bá kan ẹlẹ́ẹ̀kejì al-ibti'ad an maharimillah wa maharimir rasul sallallahu alaihi wasallam kí kí ó ṣe lè wù kí nǹkan yẹn kó mọ wù yẹn ṣe tó kí nǹkan wù pé ah kó ṣe lè káwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó ẹ̀rí lápèjúwe nìsín ọlọ́wọ́n bá ní ká jìnà sí ìmọ̀ ṣẹbọ pẹ̀lú òun ká jìnà sí ìmọ̀ jalè ìmọ̀ parọ́ ìmọ̀ lu jìbìtì ṣùgbọ́n tó bá fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò jìnà sáwọn nǹkan yẹn jìnà sáwọn nǹkan yẹn ìwọ ò dọ́ tó fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run <laughs> ẹ ò lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run kéèyàn wà ní ọkọ̀ ọkọ̀ máa ṣiṣẹ́ bú kọ́ máa ṣe yahoo kọ́ máa jalè kò ní òun yahoo ni wọ́n ń ṣe so irú eléyìí ìyẹn lè jó lùbẹ̀rẹ̀ ọlọ́run bàbá yẹn o kò kí ọ̀tá ọlọ́run lọ́ọ̀lẹ̀ yẹn máa jẹ́ so ìjìnà tí maharimillah òun lẹ́lẹ́kejì ẹlẹ́kẹta al-iktharu min an-nawafil kí yẹn jẹ́ ni tí yóò máa pọ̀ ní ìmọ̀ ṣe náfìlà àwọn nǹkan tí kò kí ń ṣọ̀rọ̀ yẹn fún ọ kí yẹn máa ṣe lọ́pọ̀lọpọ̀ náfìlà ìrun náfìlà àwẹ̀ ìyẹn ni pé àwọn ìrun tí kò kí ń ṣọ̀rọ̀ yẹn lẹ́yìn ìgbà tí yẹn bá kí ọ̀rọ̀ yẹn tán ẹni tó bá fẹ́ jólì bẹ̀rù ọlọ́run yóò tó mójútó àwọn etí tó kí ń ṣọ̀ràn yàn àwọn àwẹ̀ ẹ̀rí lẹ́yìn àwẹ̀ ọ̀rọ̀ yẹn ni pé rọmọbọ́ọ̀nù ṣùgbọ́n tó máa ń gba àwọn àwẹ̀ tó jẹ́ àwẹ̀ tí kò kí ń sọ̀rọ̀ yàn bóyá bí ọjọ́ ìtìlẹ́yìn ọjọ́ monde ni ọjọ́ khamis níjọ́ thursday so àwọn ayyamul bid thirteen fourteen fifteen ní oṣù ojú ọ̀run kí o so irú àwọn nǹkan báyìí tí kò kí ń sọ̀rọ̀ yàn lérí yàn olùbẹ̀rù ọlọ́wọ́ bá lẹ́yìn bákan náà tẹ́rkì ṣubahat àwọn kan tó bá ti jẹ́ ìrújú nínú ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n máa pátì tó bá ní kíní yìí ah, àwọn èèyàn wá ń fà láwọn àfà kan lọ́dá àwọn àfà kan ní ọ̀dá ah, sápò níbi ọ̀dọ̀ àwọn tó bá ní kọ̀dá àwọn dúró sọ́dọ̀ àwọn tó ní kọ̀dá àwọn sápò lọ́dọ̀ àwọn tó lọ́dá àwọn kan sọ pé kíní yìí ọ̀dá àwọn take picture kọ̀dá fún ìrántí fún remembrance kan àwọn kan ní ẹkùn tí kankan olè mọ́ya ọ̀ya dúró ní safer side <laughs> tarku shubuhat anábì ní alhalalu bayyinun walharamu bayyinun anábì ní nǹkan tó jẹ́ nǹkan ẹ̀tọ́ ó fojú hàn bẹ́ẹ̀ ṣe rí yẹn o ẹ̀tọ́ ó fojú hàn haram náà máa fojú hàn àwọn baynahuma umurun mushtabihat àwọn ọ̀rọ̀ kan máa ń dàrú máa ń rújú la ya'lamuhunna kathirun minna tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí dáa máa so yọkàn dàrú wọn pé ah àwọn afáàkan lọ́dọ̀ àwọn afáàkan ní ọ̀dà dúró sọ́dọ̀ àwọn tán ní ọ̀dà so wọn náà ń pè ní ihtiyat ihtiyat àkóyawọ́ kí n dún ní safer side tí ó mú ọ séèfù lọ́dọ̀ ọlọ́run dúró síbẹ̀ so nítorí ọba kúkú ṣe wọn ò kúkú ní jìyà àmọ́ tó bá ṣe wọn ló gbẹ̀ṣẹ̀ ó sì lè fàyà so kílẹ̀ wọn lọ lè mọ kílẹ̀ wọn ní jí ń lọ lè gbà táwọn kan lọ́dà so ìyẹn kí ń ṣe bẹ́ẹ̀ o ìwọ́n fẹ́ jólùbẹ̀rù ọlọ́run iná lànà fi ní kí wà mẹ́lẹ̀ takọ̀ ṣubahat faqad istabra li dinihi wa irdihi anábìlẹ̀ tó bá ti rí pọ́ máa ń bẹ̀rù nǹkan tó rújú tó bá ti rújú yóò sá fún anábìlẹ̀ nìyẹn ó sì fẹ̀sẹ̀ mímá kọ́dà ọmọlúwàbí rẹ̀ náà mà ẹ̀rí so wọ́n ní boyfriend wọ́n ní girlfriend ó rújú nǹkan tó rújú mẹ́mọ́ ni à ń wojú ara wa lọ́ọ̀nì lọ́ọ̀lẹ́ sọ igi tó bá sọ igi so ẹ̀rí pé al-halalu bayyinun al-haramu bayyinun so bẹ̀rẹ̀ náà ó máa mọ́rọ̀ mọ́ṣẹ́bẹ̀ àti gbogbo nǹkan tó máa ń rújú yẹn so ẹni tó bá fẹ́ jólùbẹ̀rù ọlọ́run yóò rọra jìnà sí ni ẹ̀rí tó máa lọ fẹ́ fún oníṣẹ́ kan tó bá ti rí pé ẹnu ń kun iṣẹ́ yẹn pé kan mọ̀ ní ọ̀dà kankan pàtì clear ẹ̀dá ló bẹ̀ yìí nù jìnà sí àṣùbọ̀hà tó bá kan náà nínú àwọn ọ̀nà tí yẹn tó máa fi ń rí tó máa ni istihdar raqabatillah wọn náà ni gbogbo àkéwọn máa fura pé ṣé ọlọ́wọ́ bá máa ń rí mi ṣé ọlọ́wọ́ bá máa lè mú mi so àpẹẹrẹ yẹn kí níyẹn tó máa ń jẹ́ kéèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ bá ni tó bá kàn lára nǹkan tó máa ń jẹ́ kéèyàn tó jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ bá òun náà ni muhasabatu nafs kéèyàn máa ṣe ìṣirò àkáǹtara rẹ̀ kéèyàn máa ṣe ìṣirò ẹ̀mí iṣẹ́ ara rẹ̀ accountability ẹni fún ọgọ́gán kó máa àkáǹtara rẹ̀ kó máa assess ara rẹ̀ pé hey tí mo ṣe kí ni ìjà báyìí Ah, ṣe mélòó iṣẹ́ iṣẹ́ eré mélòó mo ṣe lánàá tí fi sú mélòó mo ti ṣe lónìí títí dàsìkò yìí kó wọn náà máa fojú wò pé ọ̀nà mo ti fi yapa aṣọ ọlọ́run lé ní o kó wọn náà so èyí tó fi yapa ẹ̀dá ìyẹn ni èyí tó fi yapa ọlọ́run ọba ni èyí tó fi ṣe ọlọ́run ni èyí tó fi ṣe ọkọ rẹ èyí tó fi ṣe ìyàwó rẹ ni èyí tó fi ṣe bàbá rẹ ni èyí tó fi ṣe ọ̀rẹ́ rẹ ni wọn náà máa wò pé ọ̀nà wo ló fi ṣe lónìí o tó jẹ́ dáadáa muraqabatillah muhasabatu nafs kí wọ́n máa ṣe ẹ̀mí ara rẹ̀ wò tó mú ní ọmọ tí mo pè ẹjọ́ nítorí ọlọ́run wọ́n ní time ṣáà tó bá di time wọn pẹ̀lú ògo ọlọ́run máa sọ fún yín nam muhasabatu nafs ẹ̀rí pé ọlọ́run bá lára muhasabatu nafs kí ọmọ yẹra rẹ̀ wò ọlọ́run ní walladhina idha fa'alu fa'ishatan aw zalamu anfusahum dhakarullah lùwà ní ṣẹlá àwọn tó wájú kí wọ́n bá ṣèbàjẹ́ wọ́n sábúrú àbọ̀tẹ̀ ti sábò tí sí rí ara wọn wọn àrántí rẹ̀ wọn rántí pé ọlọ́run ò nítorí tí ń ṣe ikọ̀ máa pé ìbẹ̀rù ọlọ́wọ́ bá ní tó bá kan náà ní parí òun náà ni àdúà kí o tó wá jẹun tí o mọ̀ pàdúà rí gbogbo tá à ń sọ yìí kí o mọ̀ ṣe kí o tó wá mọ̀ bẹ́ lọ́run kí ọlọ́run mọ́sá sí mi lólùbẹ̀rù anta khayra man zakkaha anta waliyuha wa mawlaha kí tuma níta sọ ni pé ọlọ́run ò ẹ́ ti náà ti tẹ̀kọ̀ wá jẹ́ kẹ́mi mi ọ bẹ̀rù rẹ ṣe ẹ̀mí mi ní ẹ̀mí tí ó máa bẹ̀rù rẹ wọ̀zẹ́kì ha bá mi fún ẹ̀mí yìí mọ́ anta khairu man zakkaha wọlọ́mọ ẹ̀mí fọ̀ dáadáa jù kò sẹ́ni tó lè fọ̀ ẹ̀mí yẹn mọ́ àfiwọ́ ọlọ́wọ́ bá anta waliyuha wọlọ́ kápá ẹ̀mí náà wa mawlaha wọlọ́ ń darí rẹ̀ wọlọ́ aláṣẹ lórí ẹ̀mí mi ìyẹn ni pé yẹn máa ń bẹ lọ́hùn olùbẹ̀rù ọlọ́wọ̀n ọba àwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn nǹkan tó máa ń jẹ́ kí èèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run tí èèyàn bá ti ń tọ àwọn ìlànà yẹn bísínílà yóò jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò wà nínú ẹni tó lọ́wọ́ bọ́ pọ́nlé tí wọ́n là pọ́n lọ́dọ̀ bá ní dájúdájú ẹni tó jẹ́ ẹni tó lápọ̀n lọ́dọ̀ ọlọ́run náà ni ẹni tó bẹ̀rù ẹ̀mí ọlọ́run ọba ṣùkọ́lọ́ kó mọ́ṣá ṣe wá ní olùbẹ̀rù rẹ̀ ṣùgbọ́n mọ̀ ìbẹ̀rù ọba bẹ́ẹ̀ fún ọ tí a bá fẹ́ pè so a lè pè sí zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one so mo fẹ́ fi àyè kọ́ọ̀lù lẹ̀ dáadáa ní ìní fún ọ a bá ní ìbéèrè láti fún àwọn nǹkan tí mo ti ń sọ láti inú àwọn ẹ̀bùn nípa ìbẹ̀rù ọlọ́wọ́n ọba so àbí ọ̀rọ̀ míì náà ni so aláǹfààní láti béèrè báyìí so ẹ ti wọlé o. hello hello hello hello hello so àwọn tí a bá fẹ́ pè ẹ̀ zero eight one zero ok hello hello salaam aleykum. Hello. Naam, ẹ ti wọlé. Hello. Hello, hello. Mo ń gbọ́ yín. Wa alaikum alaykum. Wa alaykum salaam wa Naam. نعم، الحمد لله itu أبو آدم يبقى له صدقة جزاك الله خير على وش عندك طويل أيوة náà mo ní àwọn àdúrà wo obìnrin tó lè máa ṣe tó máa mú yàn tó نعم وكان نعم، متصايا آه، إيه، نعم، اللهم آت نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها بقنا يا من اللهم إني أسألك علما نافعا وقلبا خاشعا اللهم إني أسألك قلبا خاشعا so kí ọmọ tó pọ́lọ́wọ́ mọ bẹ̀ ọ́ ṣe mí ní olùbẹ̀rù rẹ mẹ́nà àwọn àtikárù tí anabi sallallahu alaihi wasallam tí ọkọ wa tí wọ́n fi ń jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ bá lẹ́yìn ìgbà tí ẹ bá ń ṣàmójútó gbọ́ àwọn nǹkan tí mo sọ yìí kí ṣe pé wọ́n kàn mọ́ bẹ́ẹ̀ lọ́run lásán o láláì ní ṣàmójútó àwọn nǹkan tí mo sọ yẹn kọ́ lọ́mọ ṣàpè ní olùbẹ̀rù rẹ o náà الله خير نعم جزاك الله خير naam mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ni tí ó ní ìkólé kan lérí ọ̀rọ̀ àdúà kó lè yàn máa ṣàdúà fún àwọn ọmọ tí yàn bí tí àwọn ọmọ mi yìí ṣe wọn ní wàlíkùmù sàlámù rahmatullahi wa barakatuh. ọlọ́ọ̀bà àtàyílẹ̀sọ̀ lórí ọlọ́ọ̀bà àtàyílẹ̀sọ̀ lórí dáadáa. àmín àtàyílẹ̀ ìbéèrè mi tèmi hmm. ni wípé láì jẹta ọmọ yìí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì àtàwọn hmm. tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ eight one ti gbajúmọ̀ láàrin hmm. àwọn mùsùlùmí. àwọn àkàtúntò sọ fáwọn èèyàn wa níbi tá a bá wà ní sùkúl tá a bá wà wípé ilé yìí sí ilé ẹ̀sẹ̀ wa níbi wá bí bá a tó ṣe wọ́n ti sọ pé rárá ká má dáhùn bí ebi láti lọ sọ́jọ́ ju rẹ̀ wọ́n bá kó ṣàánú fún wa wọ́n kó ṣàánú fún wa ṣe rí ọ̀rọ̀ bẹ́ẹ̀dì wàláì kò rújú fa kò rújú rárá rárá wàláì kò kí ń ṣe ìlànà mùsùlùmí tẹni tí ó bá tara rẹ̀ jẹ́ òun náà ni yọmọ ní ìlànà mùsùlùmí ni tòkálà ń ṣe ayẹyẹ ọjọ́ òbí tó kò kí ń ṣe ìlànà mùsùlùmí wàláì anabi sọ fún wa pé man tashabbaha bi qawmin fahuwa minhum ìlànà àwọn òyìnbó ni anabi lẹ́nu tó bá ti ń kọ́ṣe àwọn kan fahuwa minhum ó ti dára wọn wọn náà bí àwọn grandfather rẹ tó bá ní wọn mọ Ìlọrin àbọ̀wọ́mọ Yorùbá níjọ́ làwọn grandfather rẹ ń ṣe birthday bí ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tó fi mọ̀ pé ó ń tọ́lọ ní tẹ́lọ lè mú ní innovation ni ó sì burú tó wá burú jù ní kẹwàá máa lọ pọ̀ mẹ́sìn ṣàrà láti wá burú bẹ̀rù pé tó wá máa rí àwọn àfa mi náà àwọn náà láwọn náà tó ń ṣe bẹ́ẹ̀ dé bàbá àwọn àfa yẹn ẹ lọ lè bi bàbá àfa ẹ lọ lè béèrè bàbá ẹni tó àfa ti bá ń ṣe ẹ pé tí bàbá rẹ máa ń ṣe bẹ́ẹ̀ tí bàbá rẹ ṣe bẹ́ẹ̀ dé aláì kò ní rí so ìgbà dé ìgbà kó gbogbo wọn lọ lọ́mọ ṣáà sànù wa o so ẹni tẹ́ bá ríbi sọ fún ẹ sọ fún ẹni tọ́lọ́ bá ní yọ gbọ́ yọ gbọ́ ẹni tí ò bá ní gbọ́ kò ní gbọ́ so ẹ ṣàlàyé fún ẹni àmọ́ ẹ̀yin ẹ sáà máa bá wọn participate ń fẹ́ ẹ sì máa assist wọn lórí nǹkan kan nípa ọ̀rọ̀ tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ birthday kò kí ṣe lànà àwa mùsùlùmí o wallahu a'lam naam. wa alaykum assalam wa rahmatullah. alhamdulillah. wọ́n lábẹ́ nkí ẹ̀sọ́ tẹ̀yìn náà lèmi náà fẹ́ sọ tẹ́lẹ̀ kẹ́kẹ́ kéèkì pẹ̀lú àwọn àfáà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀dù yẹn. ó tẹ̀ tó wá kú òfin wọn gan ìyàwó wọn gan wọ́n gbé sórí <laughs> social media èyí tí mo rí recently ó jẹun tó bá yẹn lẹ́nu jẹ́ púpọ̀ láwọn mòdúró tá à ń pèsè àwọn èèyàn ńláńláńlá hmm. nínú àpátáwọn hmm. èèyàn tí wọ́n ní hmm. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́sìn ẹ wá tọ́nà bàbá wọn àti ìyá tó bí hmm, wọn bàbá tó bí wọn gbé àwọn tó rí social work ṣe fẹ́ gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí wọ́n ti yàn ní kí àwọn tó wá súnmọ́ ara ọ̀jọ̀gbọ́n tó yẹ kí wọ́n súnmọ́ wọn tó yẹ kí wọ́n tún ọjọ́ àwọn èyí náà tó wá ń ah, tẹ̀lé ah. wọn. ó jẹ́ ohun tó pààyàn lọ́kàn jẹ́ mọ́tò ṣẹ̀ṣẹ̀ nílùú tiwa. ẹ̀wọ́n tó Hmm, táwọn ń pè nílùú ẹ̀sìn. Hmm. Hmm. ayé òní dákẹ́ ni ọlọ́run jẹ kó yẹ àwọn nítorí tí ẹ bá ń sọ àwọn tó máa make reference sí tí tí tí ah, ah. eh, báwọn tí wọ́n jẹ́ àwọn àfààyè ẹ mọ̀ rẹ́ni tó máa ń búra nù wọn. ṣe náà ní ìsìn ara ìsìn wa náà tó kí wọ́n máa bóra tí ẹ̀sìn ni yíò kí wọ́n máa gé kéèkì náà géèkì kéèkì bẹ́ẹ̀dẹ̀ ṣé yíò náà nìsín ara ara ara ẹ̀sìn Islam náà ni yíò náà tó náà ni náà ni àní arákùnrin kan bẹ ẹnìkan bẹ ó máa ń sọ ọ̀rọ̀ kan ẹnìyẹn kọ́ akọrin ni ó ní wàlà àìbẹ̀ fi Yorùbá tiwa ẹnna kàdíìnì nasara la kàdíìnì muhammadin tó ọ yẹ kọ́rọ̀ yẹ kọ́ bàánú jẹ́ ni afáàyàn ó jẹ́ àkèésí yorùbá olóhùn rìn òun gbogbo lẹ yorùbá kárí kárí kárí kárí òun á rí pé ah yorùbá mà dá o àmọ́ láì fi wọn náà ni pé ní bs bs christian ni mùsùlùmí nẹ́sì máa ń tẹ̀sán wọn ẹ̀rí ńgbà kan níjọ sunday sunday kò sí ní tọ́ka mùsùlùmí lónìí mùsùlùmí ti fẹ́ já sunday gbà mọ́ àwọn christian lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni òdu òru nìsín mùsùlùmí ti fẹ́ já gbà wọn lọ́wọ́ so wọ́n pẹ̀ lóríṣiríṣi kámọ́ lùlù kámọ́ jó mùsùlùmí ti fẹ́ gba ọgbẹ̀ mọ́ wọn lọ́wọ́ lónìí so wàláhì àdánwò tá a rí nìyẹn so ṣe rí ní tó láti kókó òun náà ni pé àwa tí a mùsùlùmí ta lẹ́sìn wá ṣe aláyà tí ká kọjú sí lánàá nábì ni tí ká kọjú lánàá nábì Ibn Durayd ìdí ọkọrin kan orin yẹn ti àwọn àwọn tó ṣẹ̀yìn bóyá bíi six hundred ó ti tó bíi eight hundred years tó ti sẹ̀yìn báyìí ó ní láta jaban min halikin gawa ni wọ́n jẹ́ kọ́ yọ lẹ́nu tó bá rẹ̀ ń táyé rẹ̀ burú pé bó ló ṣe bó ló ṣe sọnù báyìí bal fa'jaba min salimin kayfa naja nítorí ẹ̀kọ́ ọmọ ìyàn lẹ́nu pé kí ìhòòrẹ́ ni tí ó sì là nílẹ̀ ayé yìí pé ààbò ah, ni wọ́n ṣe kó là jẹ́ kọ́ máa dùn lójú nìyẹn tó kọ́ lọ́kọ́ máa ṣàṣì àánú fún wa máa ṣàṣì àlékún tọ́ṣọ́nà rẹ̀ fún wa tó ẹ dákun ẹ jẹ́ ká lánàá nàbì ká ẹnì kankan lánàá nàbì sallallahu alaihi wasallam ní ká tẹ̀lé ìkọ́lọ́ السلام نعم. عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله اتكويتو الحمد لله الله سميك انا تحت الله عزيزي الله الله استاذ مسير ديري ديري نيجي كان نعم ايه ديري نكين موريا وين يمان بيا بي ما يتو صفو ونزي موسو كسو ومدي موسو سي دي بي ديري داي اتو اتو اتو اتو اتو اتو síbi ìgbà àti báyìí hmm. kó bàa lè mọ ẹrin ta. ìhànà màmá ò pé ọ̀pọ̀lọpọ̀ bọ́dà àti tọ́lá ní gamu bímọ ní ìṣe sífọ́ọ̀sì bọ̀ ìṣe sẹ́kọ̀mbọ̀ kó yín lálàáfíà kó rìn kó sì kẹ̀kẹ́ àárín àwọn mùsùlùmí ló pọ̀ sí jù hmm. Hmm. àti àl na ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa ìtàwọn èèyàn ń so mọ́ ọmọ nídìí kò rújú wípé nǹkan yẹn ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni òun náà pè ní tẹ̀mẹ́ im ẹlòmí aṣọ kọrùn ẹlòmí aṣọ kọ̀dì ẹlòmí aṣọ fọmọ lọ́wọ́ gbogbo àwọn nǹkan yẹn tí kì bá ṣe kí bóyá wọn fi ń ṣe fáńsùn fọmọ wọn kàn fi ṣe fáńsùn gbogbo ẹ̀ pátápátá ìṣẹbọ pẹ̀lú ọlọ́run ni olúwa ló máa ń ṣe yẹn o so n tẹ́ so kọ́ ọlọ́run yẹn irú ìrìn èé ṣe ájò kì í ṣe ájò lè rìn o ọlọ́run ní máa ń jẹ́ kọ́ mọ́ tásìkò ti tó àsìkò tí ó rìn eléyìí náà ni nǹkan tá a fẹ́ sọ fúnra wa anábì ni mọ̀nà àìlẹ́kọ̀ tẹ̀míìmá fàkọ̀dẹ̀ àṣìràkà anábì ni wọ́n tó bá ti ń so nǹkan kọ́ra òun ṣẹbọ pẹ̀lú ọba ni so o ká ọlọ́run kọ́ mọ́ṣẹ́ sànù fún wa ọlọ́run mọ́ṣẹ́ wa ní ẹlẹ́bọ náà ẹlẹ́ẹ̀kejì oníkéyìn bí ọmọ obìnrin so ètò wa nù sínú anabi sallallahu alaihi wasallam òun ni sallallahu alaihi wasallam ó ní ká fa orí ọmọ ọjọ́ tá a bá bì ní ọjọ́ keje tá a bá bí ọmọ ká fa orí rẹ̀ sànẹ́bí wa ń yan ipe tó bá jẹ pọ́kùnrin ni yóò hilaqu ra'sa kò sọ ni so atọkùnrin àtobìnrin á fa orí fún un ẹwùgbà tó fẹ́ ṣàlàyé tẹran ó sọ pé ẹran méjì fọkùnrin ẹran kan fóbìnrin àmọ́ torí ààrẹ hadith kan tó ní àfi tí ìbá ṣe ọkùnrin tó àìpóbìnrin bá ní ẹmọ́ forí rẹ̀ ànábì ní ẹ fá orí ọmọ àti rí àlàyé míì má níwàá inú sahih muslim ànábì wá ní àmì tú àánihùl àgà ànábì gbogbo ọmọ tẹ bá ti bí ẹ fá orí rẹ̀ kẹ wá mú ìdọ̀tí kù ní orí rẹ̀ yẹn irun yẹn náà na ń pè ní ìdọ̀tí àmì tó á ní olè àdà ẹ̀fà orí ẹ̀fà ìdọ̀tí yẹn kúrò ìyẹn ni pé irun tó gbé yẹn ń bẹ̀ so ṣé ọkùnrin nìkan lọ́wọ́ ní ní tóbìnrin ò ní yẹn so àtọkùnrin á fa orí wọn lèyí tó wà nínú súnà nábì lélẹ́ yìí o ọ̀rọ̀ àwọn àfáà mi lè wà àmọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ gbọ́dọ̀ wó ọ̀rọ̀ àfáà kankan alayhi wa sallam ọ̀rọ̀ kankan wó hadith ó ní ká fá orí ọmọ ni àdísà nẹ́bí tó ní ká kó ìdọ̀tí kò lórí ọmọ tó eléyìí ni èyí tí ó fi ṣàmúlẹ̀ jù wallahu a'lam. alaikum. wa assalam. naam. naam. orúkọ mi kan náà ló kojú wa. ẹ káwọ. ọlọ́wọ́ gbọ́dọ̀ àpọ̀. ṣe rí àìdáyàtì ìjàmbá ẹ̀. Hmm. ìjàmbá àpá kan ṣe méjì afọ́wù bóyá nípa ìtàní ẹ̀kan aṣáájú kò sí ni káwọn mẹ́rin bá pàdé bàbá rẹ̀ ti báyẹn. Ìtọ́ irọ́ ẹ̀gbọ́ ẹ̀gbọ́ ẹ̀yìn dákọ̀ bá bẹ́ẹ̀ nìkan kan o mo ní bàbá ẹni bọ̀dì mo ní gbogbo àfáà tí bá ń ṣe bẹ́ẹ̀ káwo àwọn bàbá rẹ̀ náà bàbá wa bí èmi kí n bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ nìsín kí n bẹ̀rẹ̀ mọ́ olùdí nìsín gbọ́ kí n máa ṣe kí n máa ṣe bẹ́ẹ̀ dè nìsín ẹ máa gbọ́ ẹ̀gbọ́ mi kí n máa ṣe bẹ́ẹ̀ dè nìsín kí n wá sọ pé sí bàbá rẹ̀ ń ṣe síbẹ̀ mo ẹmẹ èjì irú àwọn bàbá mi ẹ ti mọ̀ pé ẹni tí ó bá jẹ́rú èjì àwọn bàbá rú àyè yóò tó bí ọ́ndrẹ́dì kí wọ́n ní sáwọn bàbá wa ní sáwọn ọmọ ń ṣe ìbéèrè ni tó yìí wọ́n ṣe ìbu òní kọ́ mo ti kọ́ọ̀tù wà láàyè ọkọ̀ ti fúnra rẹ̀ ní tòmí kọ́ọ̀tù rẹ̀ o so òun ni pé ọwọ́ àti kejì pé bóyá èèyàn ti wá àti máa bú èèyàn àmì ẹni tó bá nídìí ká pàtàkì lẹ́ni tó ẹ pàwọn èèyàn bá wá ń wò kọ́ ṣe tí wọ́n rí gẹ́gẹ́ bí mọ́dẹ́ tó sì ń ṣe tí ò da èèyàn ó ṣàlàyé tí ń ṣe kódà ní tí wàá tó fi clear táwọn èèyàn tó sọ pé iná ẹ wúrú nǹkan báyìí ǹjẹ́ àwọn bàbá tí bàbá rẹ̀ ní ọmọ sí ni àbóhùn lọ́mọ ṣe so wọ́n rà ń pe last call náà ni. aleykum salaam. náà rárá o. ìyàwó yẹn bá hmm. pẹ̀lú àwọn àǹtẹ̀nì tí wọ́n máa fi sílẹ̀ píìnì tó máa ń fi sí ara kíyàwó lóyún kọ́ máa fi píìnì kan so píìnì mọ́ apá ẹbọ náà nìyẹn náà àbí kọ́ máa ṣó mọ́bi aṣọ ẹbọ ni o so ṣé píìnì yẹn ni ó ṣọ́ ọmọ ni ó ṣọ́ oyún nìyẹn jí nǹkan kan ṣe ìgbà tó ti lóyún tó ti mọ̀ pé olóyún ńkọ́ ìgbà tí nǹkan dúró tó ti mọ̀ pé nǹkan dúró ńkọ́ so kí ló dé tí nǹkan kan ò ṣe ń gbà yẹn ọlọ́wọ́n bá tó ń ṣọ́ ni yóò máa ṣọ́ ìgbà tó ara ẹbọ ni o kí so kẹ́dàkùn kọ́lọ́nkọ́ mọ́ṣá àti àlékún àgbóyè ìpìlẹ̀ fún wa jù báyìí lọ so àdínilá fún àwọn tí a bá fẹ́ tún pè mí ẹ pè mí sí ẹ̀yìn ètò so a lè pè mí sí ẹ̀yìn ètò so ní zero eight one zero three three five one five one nine abdulfatah sarumi ni ó ń dágbére fún wa pé subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.